يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí area ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run àlékún àgbéga máa bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kún iṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí àti àwọn mùsùlùmí mìíràn ọlọ́run ní ṣàlékún àgbéga àti àrísìkí fún wọn a tún ti dé lóru òní láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wá pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa a ó bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Muhammad Muhyiddin tí yóò kà fún wa bismillah. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا ọlọ́run bá ní san akẹ́kọ̀ọ́ náà ní ẹ̀san olóore sì bá ní fún ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan tiwa náà a kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa mujahida abdulrahman bismillah. kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam láyàdé kulul jannata akun rawahu nasa'i translation the prophet of allah peace be upon him, said, A disobedient child will not enter paradise. Transmitted by Nasai. Lessons from the Hadith One, Paradise is reserved for an obedient child. Two, Islam encourages goodness to parents. Three, Our paradise lies at the feet of our parents. Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà gẹ́gẹ́ bá a ṣe máa ń tú àwọn hadithi náà àdìsí eléyìí tí wọ́n kà fún wa lónìí òun lèyí tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó fi ń bá gbogbo àwa tí a jẹ́ ọmọ ó fi ń gbà wá níyànjú pé kò ní í wọ àlìjánná o ọmọ tó jẹ́ àṣẹ̀yàṣẹ̀ bàbá ọmọ tó já sí wípé ó máa ń jẹ́ ìbànújẹ́ fún àwọn òbí rẹ̀ tí ètè láṣẹ àwọn òbí rẹ̀ irú ọmọ yìí ànábì ní kò ní í wọ àlìjánná wọ́n sì jẹ́ kó yọ pé ara ẹ̀kọ́ tó wà nínú àdìsí un òun náà ní pọ́mọ tí bá ti ń tẹ̀ láṣẹ àwọn òbí ẹ̀ tó ń múnú àwọn òbí rẹ̀ dùn irú ọmọ bẹ́ẹ̀ àlùjàn náà ń bẹ tí yóò wọ̀ bákan náà àlìjàn náà wà abẹ́ gìgísẹ̀ àwọn òbí wa òun ló wà ọlọ́run jẹ́ ká gbọ́ yé jù bẹ́ẹ̀ lọ. a ó máa tẹ̀síwájú nínú apá kẹta ètò wa tí à ń bá bọ̀ nípa mọ̀jìzátù rọ̀ṣùl àwọn iṣẹ́ eléyìí tó ṣẹlẹ̀ látọwọ́ ànábì Muhammad sọlọlọ alayhi wa tí a sì ń jẹ́ kó yé wa pé kò sí òjíṣẹ́ náà tí sẹ tọwọ́ tọwọ sẹ̀ tó tó lọ́dọ̀ wa Muhammad sọlọlọ alayhi bó tilẹ̀ já sí páwọn ṣẹ́ yìí kọ́kàn àwọn tí ń tẹ̀lé ò lè balẹ̀ ni ìyẹn kan yé tọ́já sí pé ọgbọ́ òdodo ń tó ń ṣe yé àbí wọ́ndà ni ó fi wá máa pè èèyàn sínú ẹ̀sìn pẹ́yìn èèyàn o ẹ wá ṣe Islam o torí pàwa mùsùlùmí torí pà ń lajú afọ́jú àbí torí pà ń jí òkú dìde àbí torí pé ẹni tí ò rí jẹ ọmọ rí jẹ tó wá mọ́sálásí àwọn ò nífẹ̀ẹ́ lè pé èèyàn sínú Islam wá kírun kó o lè sorí ire wá gbààwẹ̀ Ramadan kó o lè wàlìjàn náà ṣe dáadáa sóbì rẹ kọ́lọ́wọ́n má bàa bínú sí ọ àmọ́ jẹ́ kó yé pé ṣíṣe ẹ̀sìn Islam nítorí ire oríire ayé àtọ̀run ni èèyàn lè jẹ́lẹ́sìn tọ́lọ̀ ń bá kádàrá pé yóò lówó lọ yóò lówó lọ èèyàn lè jẹ́lẹ́sìn tọ́lọ̀ ń bá ní yóò tòsí yóò tòsí alówó lọ àlówó lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ń tọ́fa eléyìí bí kò ṣe wípé ń kálukú ọ̀jẹ̀ láyé ọlọ́run ti kádàrá rẹ̀ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn iṣẹ́ ìyanu tó pọ̀ tí ò ṣeé kà ní ẹlẹ́kẹrin nínú rẹ̀ nígbà tá a ti sọ mẹ́ta kọjá òun náà ni sọ̀rúdùhù sallallahu alayhi wa sallam laylatal isra wal mi'raj ila ma fawqa samawat asára iṣẹ́ ìyanu òun ni bànàbí wa Muhammad sallallahu alayhi bó ṣe gun sánmà lọ tó lọ sí òkè sánmà pátápátá láti lọ rí ọlọ́run ọba àlékè ọlá láti lọ gba ìjọsìn wá fún wa láti lọ gba ìrun wá fún wa lílọ tànàbí lọ yìí àwọn àáfàá léèmọ̀ lọ́jẹ́ iṣẹ́ ìyanu ńlá ni kí ló jẹ́ ọ jẹ́ iṣẹ́ ìyanu ńlá láàrin alẹ́ tí àwọn èèyàn mọ́kà tí wọ́n fojú ara wọn rí ànàbí lálẹ́ láàrin alẹ́ òun sí ilẹ̀ mọ́ òun nìrìn àjò ńlá ṣẹlẹ̀ tọ́lọ́run ọba àlékè ọlá sì ń sọ̀rọ̀ ìrìn àjò yìí nínú Quran chapter seventeen verse one tí í ṣe suratul Isra ọlọ́run ọba àlékè ọlá tún sọ ní suratul Najim Quran chapter fifty three ọlọ́run ní subahana lẹ́dì asọ́rọ́bì abudi yìí láìlan minal masjidil haromi ilal masjidil akusọ́lẹ̀ bíbá rọ́kínà haula linuriyahu min ayatina inna huwa sami'ul basir ìtọ́lọ́run ọba ń sọ ni pé mímọ́ ni fóun ọlọ́run ọba ọba tó mú ẹrú rẹ̀ tí í ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó mú re ìrìn àjò òru bó o ní ìrìn àjò òru yìí ṣe wá ṣẹlẹ̀ láti mọ́sálásí ọlọ́run tí ń bẹ ní Mẹ́kà lọ sí mọ́sálásí ọlọ́run tí ń bẹ ní Akusọ ní ilẹ̀ falẹ̀sí ní Jerusalem lọ́hùn mọ́sálásí ọlọ́run ti Mẹ́kà yẹn lànàbí gbàdé Baitul makdis láti ibẹ̀ òun náà ti wá gbèfò lọ ọlọ́run ọba lọ sí sánmọ̀ tó fi wá di pànàbí lọ gba ìran wá lílọ tànàbí lọ yìí fún wọn bá àsìkò péréte kódà téèyàn bá gun bàálù kò lè lọ síbi tó tó báwọn kéèyàn òkú ò mọ́sálásí ọlọ́run ní maka lọ sí mọ́sálásí ọlọ́run ní baitul makdis láti ibẹ̀ kọ́ wá gun sánmọ̀ lọ kó fi di pé ó gun sánmọ̀ kínní ó gun sánmọ̀ kejì ó dé sánmọ̀ kẹta tó fi dé sánmọ̀ keje tó fi wá dipọ́ lọ gba ìrun wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò mọ̀ọ́mọ̀ fi rán jìbìrì ìlú ká lè mọ bí ìrun ṣe pàtàkì tó kí la fẹ́ lò ń bi eléyìí ni wípé iṣẹ́ ìyanu wo ló tó eléyìí níjọ́ tí ò tí ì sí aeroplane níjọ́ tí ò sí nǹkan àgùn òun ni ọlọ́run wá ṣètò tọ́já sí wípé àwọn màláíkà pẹ̀lú ẹṣin kan tá ń pè ní ẹṣin aliburok ẹṣin tọ́já sí pé ibi tó bá ríran dé náà ni fífò rẹ̀ ó dé ọlọ́run sì mú ànábì lọ tànábì ò ṣubú àwọn kèfèrí Mákà tí wọ́n ń pè nírọ́ tán ní òrí bẹ́ẹ̀ nígbà tánàbí sallallahu alaihi wasallam tó wá ń ṣàlàyé fún wọn pé ọ̀dà mo rí nǹkan báyìí mo tún rí nǹkan báyìí mo tún rí nǹkan báyìí nǹkan báyìí tún ṣẹlẹ̀ ó wá jẹ́ káwọn náà mọ̀ wípé ah òdodo ni ń tó ṣẹlẹ̀ o lílọ tànàbí lọ yìí odidi iṣẹ́ ìyanu tó lágbára òun ni kọ́lọ́n kó bá ní san ànábì ìwà lẹ́sàn-án re kó sì bá ní sàlékún ìkẹ́ àtìgẹ́ rẹ̀ nínú àwọn iṣẹ́ ìyanu ànábì sallallahu alaihi wasallam òun ni bá ànábì bọ́lọ́hún ṣe lò tọ́já sí pé àwọn èèyàn kan táìsàn ń bẹ́ẹ́ fún ànábì ọlọ́run sì lò láti mú wọn lára dá iṣẹ́ ìyanu wo ló tó eléyìí ẹ wá jẹ́ àwo díẹ̀ nínú àwọn tọ́lọ̀ ń lo ànábì láti mú wọn lára dá ọ̀kan nínú àwọn sàábé pàtàkì òun làáfàá wa àlíyù ọmọ àbí tọ́lìb àáfàá wa àlíyù ọmọ àbú tọ́lìb bó ṣe wà nínú àdíìsì tó lálàáfíà wọ́n ní yẹ̀ṣtẹ́kì àìná èyí ọlọ́ọ̀bá nàbí sallallahu alaihi ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ojú mi méjèèjì ni wàhálà mà ti dé bójú mi kọ̀mọ́ ríran bó ṣe yóò ríran tẹni ń ro wàhálà mà dé bá mi lójú sùúlù lọ́ọ̀yì fi hìmọ̀ ànábì bára ara ọba ara spite ọ ara tutọ́ díẹ̀ síbi ojú rẹ̀ méjèèjì wàdà àláwù ànábì bára ara ṣe àdúrà fún fàbárọ̀ à bì wájà òun ni àáfàá wàhálì ọba ojú ẹ̀ tún wá ríran ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ bí ìgbà tí nǹkan kan ò tiẹ̀ ṣe rí iṣẹ́ ìyanu wo òun ló tún tó eléyìí ọlọ́run bá ní kẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà òun ni ká tún lọ ọmọ a tún rí nínú àwọn sàábé gẹ́gẹ́ bí sàábé pàtàkì tó ń jẹ́ Abdullahi bono Atik sàábé yìí wọ́n ní ojúgun rẹ̀ òun ló bá kán lójúgun yìí bá jẹ́ pé wàhálà bá ṣẹlẹ̀ sí bíi kí nǹkan gbààyàn lójúgun ó ní jàǹbá lójúgun òun lójúgun rẹ̀ wọ́n ní nkásàrọ̀ sáàkù abdillah bono atik rọ̀díyàlọ́ àn nígbà tó di pójúgun arákùnrin abdullahi ọmọ atik yìí tí wàhálà dé bá ọba lọ ọba nàbí wa sallallahu alayhi wa sallam fàmásá àárọ̀ sùlùlọ́yì sallallahu alayhi wa fàkà anna alamutan kasirkot kí lànà bí fọwọ́ ra ojúgun sí báyìí ó fọwọ́ ra báyìí gbogbo eegun tó ti kán eegun bá sopọ̀ padà lálákùnrin yẹn bá lálàáfíà bí ìgbà tẹ́sẹ̀ rẹ̀ ò tiẹ̀ kàn rí rárá ọlọ́run bá ní kẹ́ ànábì lórí eléyìí náà iṣẹ́ ìyanu wo ló tó eléyìí láì jásí pànábì ẹsẹ̀ ń pọ̀fọ̀ láì jásí pànábì ẹsẹ̀ ń pe àwọn ìyá kan àádùn oníbì lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àátọ́ máa tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ ìyanu olówó iyebíye eléyìí tó tọwọ́ ànábì wáṣẹ̀ ilé ẹ̀kọ́ muflihun high school àwọn náà ṣonígbọ̀wé ètò tí ẹ̀ ń gbọ́ yìí wọ́n ní ká bá wọn kéde annual Ramadan lecture eléyìí tó máa ń wáyé nílé ẹ̀kọ́ yìí yóò wáyé ní ọjọ́ sátidé June three two thousand and seventeen ní aago mẹ́wàá àárọ̀ òun ni yóò bẹ̀rẹ̀ olùbánisọ̀rọ̀ wa àwọn náà ni ustaasu wa Abdulrahman Muhammadul Awal tí wọ́n jẹ́ director Ibn Taymiyyah Institute tí wọ́n tún jẹ́ ìmáàmù Lee City University ní Ìbàdàn wa níbí àkọlé tí wọ́n fi máa bá ní sọ̀rọ̀ òun náà ni darul walidin walimadarisi islamiyya fi tarbiyati laulad wa islahil mujtama ojúṣe àwa òbí àti àwọn ilé ẹ̀kọ́ mùsùlùmí nínú àtirẹ ọmọ nílànà tọlọ́hun àti láti tún àwùjọ ṣe a ó mọ̀ retí gbogbo wa àìbá máa lè fẹ́ wá láti junction muslim àákẹ́ aragbé ọ̀kadà tó ń lọ sí ìfẹ́lódùn ìdí òbí a níwájú mufilihun high school láti sọ ibẹ̀ ni wọ́n sọ wá sí bákan náà ilé ẹ̀kọ́ kùránì olóṣù mẹ́fà fún àwọn àgbàlagbà yóò bẹ̀rẹ̀ ní july three ọjọ́ monday july three lọ́mọ wálé lẹ́ẹ̀mẹrin lọ́sẹ̀ monday sí ọjọ́ thursday owó fọ́ọ̀mù òun náà ní five hundred naira àárìgbà ní ilé ẹ̀kọ́ wa náà ilé ẹ̀kọ́ kùránì fáwọn tó fẹ́ mọ kùránì kà dáadáa láàrin oṣù mẹ́fà bákan náà ètò ìgbani sí sáà ẹ̀kọ́ two thousand ní ilé ẹ̀kọ́ yìí àárì fọ́ọ̀mù gbà náà entrance exam alákọ̀ọ́kọ́ wáyé ní Saturday July one two thousand náà lọ nílé ẹ̀kọ́ wa ní òru aago mẹ́rin àìbá àmọ́ ẹ lè fẹ́ béèrè béèrè àbẹ́ ẹ lè fẹ́ pè wá àbẹ́ ẹ fẹ́ ṣèwádìí nípa àlámọ̀rí ẹ̀sìn ẹ pè àṣẹ ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight títí òrọ̀lá láti máa pàdé èmi lọ́mọ yanyin lẹ́sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.